أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه mo kí gbogbo wa ní kíkí tí ọlá kíkí tí ọlá kíkí tó ṣe wípé kò sásìkò tí ó bá mu ọ̀nà ní gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatu. ẹ̀rí bí a ṣe máa ń ṣe náà wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ ní a wà ní orí ìjókòó lálẹ́ yìí gbogbo wa tí a tún fẹ́ gbọ́rọ̀ ọlọ́run abẹ́lọ́run èyí tí a tún gbọ́ lálẹ́ ọlọ́run kí ó jẹ́ kí adébá níbi tó gbé lérè ẹ̀rí èyí tí a fẹ́ yẹ̀wò ní alẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ lórí ìkan nínú àwọn wòlíì kérúbù àti séráfù ìpìlẹ̀ tí jésù fi lè lẹ̀ léyìí tí bàbá ládùúrà ń tọ́ a ẹbí gbogbo yín náà lẹ mọ̀ tẹ́ ẹ sì máa ń kọ́ kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé kírísítà pátá kérúbù kérúbù ẹ̀yọ sẹ́ráfù ẹ̀yọ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àwùjọ ọmọ Mósè àwùjọ ọmọ Pítà àwùjọ ọmọ Jésù Olúwa àwùjọ ọmọ Mósè orí mọ́ládé kẹ̀dá kókó kíyèsí. ó ṣòro pé gbogbo àná la mọ̀ ẹ ṣeun. wọ́n pe orúkọ wòlíì náà ní baba Muhyiddin Moses Kasali ẹ rí i pé oríṣiríṣi ló ń lọ lórí bàbá náà bó ti yẹ pé ordinarily kò yẹ kó sí ti ìbá kàn wá nípa ọ̀rọ̀ bàbá náà torí pé gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wípé Nàìjíríà secular state ni oníkálukú free láti practice ẹ̀sìn tó bá wù and irrespective tí o bá ti fi tiẹ̀ takò àwọn tó kù you are free ṣùgbọ́n ìbànújẹ́ ńlá ló jẹ́ àti ìyanilẹ́nu gẹ́gẹ́ bá àwọn afọwọ́ ṣe sọ wọ́n ní àjá ibà wàgàrà ibà ó ní wípé bàbá yìí in fact ó lọ to the extent pé kódà ó tún káwọn àáfà àwọn ìmọ̀mù ìlú wọn àáfà wọn wọn kó wọn lẹ́yìn wọn lọ ń ṣe wáàsì débi pé wọ́n tún wá ń tú Quran ní tùkùtù kí ọlọ́run bá ba àlekè ọlá kó mọ́ ṣàbà san àwọn alhaji wa abdulrafi láti ìlú Kuwait kí ọlọ́run kó mọ́ ṣàbà san wọn lẹ́sàn dáadáa bákan náà ọ̀gá wa àgbà àáfà wa ńláńlá ni alhaji wa abdulrahman òṣùpá saheed láti ìlú austria lọ́hùn kọ́lọ́hùn kó má ṣàbà san wọ́n lẹ́sàn dáadáa àwọn náà wo kí a gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ sì jókòó ẹ sì rí táwọn àáfàá yín tán ń jáná sí fún pásítọ̀ pé a ah, ó ṣe wá dípò rí bẹ́ẹ̀ táwọn àáfàá sì tún púrúfù pé n tán ń ṣe yẹn náà à ah, ń tó dáa ni. alákọ̀ọ́kọ́ ah, nínú ẹ̀rí tí àwọn àáfàá tí wọ́n mú wá torí pé mo bí kílípù wọn bíi méjì tí àwọn alhaji wa abdulrafi láti ìlú kuwait tí wọ́n send sí mi kódà àwọn àfáà yẹn ń sọ̀rọ̀ débi wípé ibi tọ́lọ́run ti fẹ́ lò nìyẹn wọ́n sì gbúdọ̀ gbárùkù tí kódà wọ́n tún mú àyà wá láti back ara wọn up subhanallah pé àwọn recognize pé ibi tọ́lọ́run ti fẹ́ lò nìyẹn ọlọ́run sì ó sì ti ó ń ṣiṣẹ́ rẹ̀ bó ṣe yẹ kó ṣe bákan náà wọ́n sì tún mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá in respect to pé ẹjẹ́ àfilẹ̀ kó máa ṣe ń tó wù kódà wọ́n bí gẹ́gẹ́ bí sọ wọ́n kò tí àyà alukur'an ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kó yé wa ni pé ẹ má jẹ́ kí àwa tá a jókòó tá à ń gbọ́ mi ẹ má jẹ́ kí ó yà wá lẹ́nu ibi tẹ́mi ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà ni wàlà àṣírí tí ìkanú àwọn àfáàyàn tó mú wa innal insana la fi khusr illa alladhina amanu wa amilu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis ọlọ́ni wàlà àṣírí ẹ̀rí nígbà tí ayé bá ń lọ sí òpin mo rò pé ẹ̀yin jàmọ́ ẹ̀ ń fara ẹ̀ ń bá mi lọ nígbà táyé bá ń lọ sópin tí gbogbo rẹ̀ nǹkan ti bẹ̀rẹ̀ sí yàtọ̀ sí bọ́lọ́run ọba àlékí ọlá bó ṣe pa á láṣẹ fún wa ọlọ́run ni àwọn èèyàn wọn wà nínú òfò tó ga jùlọ ìlàlẹ̀dínà àmánù àyàfi àwọn tí wọ́n bá gbàgbọ́ wà mílò sọ́ọ̀lẹ̀ àti tí wọ́n sì tún ṣe dáadáa wọ́tàwàsá belhak tí wọ́n ń sọ dáadáa tí wọ́n sì ń gba àwọn èèyàn níyànjú láti ṣe dáadáa wọ́tàwàsá besọ́bẹ̀ wọ́n ń ṣe sùúrù wọ́n tún wọ́n ń gba àwọn èèyàn níyànjú láti ṣe sùúrù ẹ rí pé tẹ́ bá worú àwọn àfáà báyìí tí wọ́n ń tẹ̀lé pásítọ̀ ẹ rí pé àrẹ́bí pa ni wọ́n ẹ̀ torí pé ihun tí wọ́n jẹ ni wọ́n ń wá àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan sì sọ̀rọ̀ ní faharun thumma maharun thumma maharun e ṣàkọ́wà lẹ́mọ́rì òmìnira ajílì tọ́ àmín faharun ẹ̀dá ń ṣòfò thumma harun ẹ̀dá ń ṣòfò ṣàkọ́wà lẹ́mọ́rì òmìnira ajílì tọ́ àmín ẹ̀dá sì ń ṣorí ibú torí tó fẹ́ fi sẹ́nu torí ń tẹ́ fẹ́ jẹ ẹ wá sọra yín nù subhanallah kódà ẹ rí i pé ìwà wọn ìwà sí wọn ìwà mùnáfìkì ni torí pé ọlọ́run sọ fánàbí wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní innal munafikina yukhadi'una allaha wa yukhadi'una allaha ọlọ́run ní wa huwa khadi'uhum wa idha qamu ila salati qamu kusala يراءون الناس ولا يذكرون الله إلا قليلا ولا يذكرون الله ìlà àkọlì ìlà ọlọ́ni innal munafikina ẹ̀rá àwọn munafiki kò ṣẹ́kù kò ṣẹ́yẹ àwọn hypocrites yukhadi'una Allaha wọ́n rò pé wọ́n ń tan ọlọ́run ẹ̀yìn yẹn máa fetí gbọ́ o yukhadi'una Allaha wọ́n rò pé wọ́n ń tan ọlọ́run wọ́n wọ́n khadi'un bẹ́ẹ̀ sì ni ẹ̀mí ara wọn ni wọ́n ń tàn وإذا قاموا إلى الصلاة kọ́ọ̀mù kùsàlà ọlọ́run tá bá ti wá dìde tá bá ti fẹ́ lọ bimana kaslan kì í ṣe pé wọ́n fẹ́ kí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́lágbájá dìde tàmẹ̀dú dìde kọ́ máa pé ni màá kú mbẹ̀ náà fi dìde òun náà náà sà wọ́n sì wá ní kírun yẹn náà àyàfi kí wọ́n lọ kí níbi táwọn èèyàn ti máa rí wọn wọ́n kì tún wá ṣe yẹn nìkan níbòmí ọlọ́ni mozambique bayna zalik ọlọ́ni wọ́n máa wà láàrin méjèèjì àwòlà wọn ní wà àwòlà wọn sì ní sí wọn mọ wọn ní wọn sì ní wọn máa jẹ ni ẹ̀ wọn ní wọn ní kan wọn mọ wà lọ́nà tẹ̀bá wọn ọlọ́ni wáyìlá na àmọ́nù kọlu àmọ́nà wa kọ́mú ilà ṣayatinihim wáyídá lọ́kù ilà ṣayatinihim tábà wá lọ dọ́dọ̀ àwọn èṣù bíi tiwọn kọ́ọ̀lù inna ma'akum wọ́n wà ní àwa ń bẹ pẹ̀lú yín o inna ma nahnu mustahzi'un ṣẹ́rí bí ti rí wáyé àwa àkàn fi wọ́n ṣe ni o bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn ọlọ́run mọ́ ṣì wá lọ́nà o mọ́ torí ń tájẹ mọ́ ṣì wá lọ́nà kódà ó ti ẹ̀yà mi lẹ́nu nígbà tí wọ́n ń اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́ni yá ayọ́ lẹ́bí iná àmọ́nù ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódòdó takò lọ́ọ́ hakọ̀ tukọ́ọ̀tì ẹ páyà ọlọ́run débi tó yẹ kẹ́ rẹ̀ dé àbí ni wọ́n láti àmùtúnà ẹ̀ ti gbúdọ̀ kú ìlà wa ń ọ̀tọ̀ ni tí iṣẹ́ ti ń jẹ́ so ẹ rí i pé mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi pé ayé ti dayé pé ayé ti dayé à ń lo codeine ayé ti dayé à ń lo tramadol kódà kò tiẹ̀ jẹ́ ká mẹni tí ń ṣe wáàsí mọ́ torí dálómi bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí mọ́ àwọn ògá ṣé èèyàn lélẹ̀ abẹ́ranko kọ́lọ̀n kó mọ́ṣà ìṣàánú wa nínú àyà tí mo fẹ́ kí n tó mú àyà yìí wá àwọn ibìkan wà tí mo fẹ́ mú wá nínú bíbélì kẹ́ẹ̀fì lè bá a mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ló ti wà ní ìsìn in the book of Deuteronomy chapter 13 verse 1 and 2 you ah, dé verse 3 Deuteronomy chapter 13 verse 1 to 3 bíbélì ní wòlíì kan yóò dìde láàrin yóò tí wòlíì kan bá dìde Tabi tàbí alálà kan tó wá bẹ̀rẹ̀ sí fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá hàn àti iṣẹ́ àwọn àmì àti iṣẹ́ ìyanu tó ń sọ àbí tó ń sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tó ń sọ àsọtẹ́lẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ àwọn ani dájúdájú o ẹ lọ mọ̀ wípé o àbí tó bá ń sọ fún yín pé ẹ jẹ́ kí a wá ọlọ́run míì lẹ́yìn ọlọ́run tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a sì máa sìn wọ́n bíbélì ni ẹ má fetí sí ọ̀rọ̀ òjíṣẹ́ náà o àbí wòlíì náà ẹ má fetí sọ̀rọ̀ rẹ̀ o ẹ má sì fetí sí ọ̀rọ̀ àlá náà torí olúwa ń dán yín wò ni allahu akbar ẹ wo ọ̀rọ̀ bíbélì olúwa ń dán yín wò ni o ó fẹ́ mọ bí gbàgbọ́ yín ṣe tó ó fẹ́ mọ bóyá you are after miracle ẹ rántí ọ̀rọ̀ jésù nígbàtí in the book of Matthew chapter four nígbàtí èṣù gbé tí èṣù sọ fún Jésù after tó ti gbààwẹ̀ for forty days and forty nine tó wá ní tó bá yẹ pé ọmọ Ọlọ́run ni ẹ tó yẹ pé òjìṣẹ́ Ọlọ́run ni ẹ sọ àwọn òkúta ẹ sọ di búrẹ́dì àtàkàrà àbí ẹ̀yin jàmáà ṣe ń fọkàn bá tí mò ń sọ lọ Jésù wá sọ fún pé man shall not live by bread and uh, this uh, man shall not live by bread alone ọmọ ènìyàn kò wà nípa àkàrà nìkan kì í ṣe pé tó ń jẹ nìkan people are just so careless torí tí wọ́n fi sẹ́nu wọn kọ̀ láti yapa àṣẹ ọlọ́run bàbá àlekíọ́lá ẹ̀rí kọ́lọ́run bá àlekọ́lá kó mọ́ ṣì wá lọ́nà níbòmí nínú bíbélì ní Jeremiah fourteen fourteen bíbélì ní àwọn wòlíì ń sọ àsọtẹ́lẹ̀ èké nípa mi èmi kò rán wọn èmi kò sì sàn kankan fún wọn ìran èké àfọ̀ṣẹ àti ohun ẹ̀tàn inú wọn òun ni wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀ bíbélì ló sọ bẹ́ẹ̀ Jeremiah chapter fourteen verse uh, fourteen kì í wá ṣe wípé ó wá dìgbà tí ẹnìkan bá wá ṣẹ̀ṣẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ fún wa àbí tó ń fèdè fọ̀ fún wa orí máa skapapashi orí mo ṣe ń torí mo rí mo kòtòrò payá ká tó wá mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run àìmọye àìmọye àwọn ẹlòmíì tí ò fèdè fọ̀ tó dẹ̀ jẹ́ pé tán bá bọ́lọ́run sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run ni ó sì mọ gbọ́n tí wọ́n sọ ẹ wá gbọ́n tí jésù fúnra rẹ̀ sọ in the book of matthew chapter twenty four verse twenty three kẹ́ ẹ lè bá a mọ̀ wípé àníṣe àwọn wòlíì èké wọ́n ti kún ayé nísìn ah, tẹ́lómi dẹ̀ bìlífù wípé until tẹ́ ẹ bá débẹ̀ tí nǹkan ó ṣe kódà jésù sọ ní matthew chapter six tẹ ẹ bá gbàdúrà níkọ̀rọ̀ yàrá yín kódà ẹ ẹ gbúdọ̀ gbàdúrà káwọn níbi táwọn yóò ti mọ rí ẹ gbàdúrà níkọ̀rọ̀ yàrá yín torí pé ọba tí ó ní kẹ gbàdúrà orí ẹ máa wo nǹkan o ní matthew chapter twenty four verse twenty three bíbélì là ń kà o bíbélì ní ìgbà náà tí ẹnìkan bá wú fún yín pé wò ó kristi ń bẹ níhìn tàbí lọ́hùn ẹ má ṣe gbà á gbọ́ ẹ má sì ṣe lọ síbẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ e, ọ̀pọ̀ èké àwọn èké ọ̀pọ̀ èké àwọn Kristi àti àwọn wòólì wọn ó dìde wọn ó sì máa fi àmì àti iṣẹ́ ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi tan àwọn àyànfẹ́ pàápàá ní verse twenty five Jésù ni mo wí fún yín tí wọ́n bá wí fún yín pé wò ó ó wà ní ìyẹ́ ó wà níbí ẹ má lọ síbẹ̀ wò ó ó wà ní aginjù ẹ má lọ síbẹ̀ wò ó ó wà ní ìyẹ̀wù ẹ má lọ síbẹ̀ Jésù ló sọ eléyìí ìtumọ̀ ẹ ni pé ìntẹ́ ẹ bá ti dìmú ẹ dìmú ìntẹ́ ẹ bá ti gbàgbọ́ ẹ gbàgbọ́ kí wàá ní tí ń lé wa káàkiri torí pé ọlọ́run ọba àlekè ọlá ó rán àwọn ànẹ́bì ẹ̀ sí wa wọ́n dẹ̀ ti fún wa ní fọ́múlà bá a ṣe lè mọ́ lọ́n kí là ń sá káàkiri fún bá a sáré yorùbá ní ìfàkùnù kò ní kéèyàn ó tòṣì ìyá ara tètè ò dẹ̀sọ̀ yọ̀ǹdọ́ lọ́rọ̀ béèyàn sáré jù bẹ́ẹ̀ lọ ìtẹ̀yìn ó rí léèyàn ó rí béèyàn ò sì sáré ìtẹ̀yìn ó rí léèyàn ó rí ọlọ́run sọ fún wa ní suratul Hud in Quran chapter eleven ibẹ̀ náà láti dúró verse one downward ọlọ́ni allah ta'budu illa iyahu ẹ̀yin jàmọ́ ẹ̀ máa fetí bá mi lọ allah ta'budu illa iyahu ẹ má sìn kankan àyàfẹ́ mi ọlọ́ innani lakum minhum nadhirun wa bashirun ọlọ́ni mo ti gbé dìde láàrin yín nadhirun wa bashirun ẹ tí ó máa kìlọ̀ fún yín tí ó máa fún yín ní ròdùn tí ó sì máa kìlọ̀ fún yín wà ní stekfiru rọ́bàkùn ẹ máa wá foríjì èmi ọlọ́run báyìí fún ma túbú ilé yìí kẹ́ sì túbá lọ tauba nasuha kẹ́ máa túbá lọ eh, total repentance kẹ́ má máa túbà bí kaul kẹ́ má máa túbà ẹnu nìkan ọlọ́ni yúmọ̀ tí ikún mataan hasanan ilà ajali musamma ọlọ́ni màá wá fún yín ní adùn tọ́wò màá fún yín ní adùn tọ́ ilà ajali musamma lásìkò tí mo fẹ́ kẹ́ fi lò wáyú ti kúnlẹ̀ bí fọdúlín fọdúláwù ọlọ́ni màá wá fún oníkálukú ní ọlá àti ẹ̀ e. ah Allahu akbar àṣẹ gbogbo wa lọ́lá lọ́dọ̀ ọlọ́run àṣẹ kò sẹ́ni tí ò lọ́lá lọ́dọ̀ ọlọ́run àṣẹ kò sẹ́ni tí ò ní lówó àṣẹ kò sẹ́ni tí ò ní níyì oní tó ní kálukú lọ́lọ́run kankan fún kálukú ló yàtọ̀ síra wọn àsìkò tó ó sì fi lo tiẹ̀ ló yàtọ̀ síra wọn ọlọ́ni ìwà ìmọ̀ tí ikùn fọdùlùm fọdùlàwọ̀ máa wá fún oníkayumọ́ tí ikùn màtàrán asana ìlà ajali musamman máa fún iládùn tó wàyú tìkúlẹ̀ rí fọdùlùm fọdùlàwọ̀ ọlọ́wọ̀ àyíntàwọ́ láwọ̀ tẹ bá wá kọ̀ tẹ́lẹ̀ níṣẹ́ tẹ́ní kan mi lẹ́lọ́ máa ṣe ọlọ́ni fáyín ní akhafu alaykum adhaba yawmin kabir ọlọ́ni ẹ wá páyà ìyà kan o ìyà tó ṣe wípé ìyà ọjọ́ ńlá ìyà ọjọ́ tó ṣe pé èmi nìkan ló yé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ wa ẹ jẹ́ a ṣọ́ra ẹ má jẹ́ ká torí ń tá a fẹ́ jẹ ká ba ń tá a fẹ́ jẹ́ jẹ́jẹ́ ẹ má jẹ́ ká torí làádà ká ba làádà jẹ́ àsìkò tá a fẹ́ lò ńlẹ̀ ayé ó kéré ju pé ká wá ba ara wa jẹ lọ kọ́lọ́ àkọlọ́n ah, kó ṣàánú wa kọlọ́n kó dúró tiwa ẹ̀rí àwọn àfáà àwọn àfáà ìrọ̀lẹ́ ayé ni wọ́n kọlọ́n bá balẹ̀ kọ́lọ́ kó bá aṣọ wọn kó ṣọ́ wọn kúrò lọ́wọ́ wọn kọlọ́n bá balẹ̀ kọ́lọ́ kó bá aṣọ wọn kúrò lọ́wọ́ ẹ̀yin jẹ́mọ́ àwọn tá à ń sọ yìí ẹ ká máa gbé káàkiri ẹ jẹ́ á like ẹ jẹ́ share ẹ jẹ́ ká wò ó bákan náà ẹ subscribe sí youtube channel kẹ́ ẹ jẹ́ ká wò ká fọ́nká síbi táwọn èèyàn ó ti rí àbẹ́lẹ́ ọ̀nba yìí tí a wúyọ ọlọ́run kó ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa nínú ayé bí àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin rabbil alamin